àwọn aráàlú fìbínú lu olè tó fẹ́ẹ́ fi ìbọn oníke jalè pa lẹ́kọ̀ọ́ yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tó lè ọjọ́ kan ní tó lóhun èyí ló ṣe rẹ́gí pẹ̀lú ọmọkùnrin kan tí ẹnìkan kò mọ orúkọ rẹ̀ tó lọ wé ìbọn oníke ní rọ́bà bíi pé ojúlówó ìbọn ni tó sì fẹ́ lọ fi jà wọ́n lólè ládùúgbò agége ṣùgbọ́n ilẹ̀ mọ́bá olóró ọmọkùnrin yìí ni wọ́n bá fìbínú lù ú pa nígbà tọ́wọ́ tẹ̀ ẹ́ aláròye gbọ́ pé ọ̀sẹ̀ tó kọjá yìí ni olè náà lọ́ọ́ fi ìbọn ìléwọ́ oníke ọwọ́ rẹ̀ já àwọn èèyàn olùgbé àgbègbè kan tí wọ́n ń pè ní olúgbòsó nílùú agége lólè tó sì fipá wọnú yàrá ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Victor láti já lólè dúkìá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run tó sọ pé ọwọ́ máa tẹ̀ ló jẹ́ kí àwọn èèyàn fura sí i pé ìbọn ìléwọ́ oníke lásán tó jẹ́ tàwọn ọmọdé ló ń lò lójú ẹsẹ̀ tí Victor sì ti rí i pé ìbọn oníke tó jẹ́ kòròfo ló wà lọ́wọ́ rẹ̀ ló ti gbéjà kó lójú táwọn ará àdúgbò kọ̀ọ̀kan tí wọ́n wà nítòsí pàápàá sì ràn lọ́wọ́ láti fọwọ́ agbára mú olè náà ẹnu lílù tí wọ́n ń lu olè náà ni wọ́n wà lọ́wọ́ tí olè náà fi dákẹ́ mọ́ wọn lọ́wọ́ tó sì kú pátápátá torí pé lílù ọ̀hún pọ̀ jù fún un alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn sọ pé òun ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà àti pé ọ̀sẹ̀ tó kọjá yìí ló wáyé lágbègbè agége nílùú èkó wọ́n ti gbé òkú olè náà lọ sí mọ́ṣúárì kan nílùú èkó bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Victor tí olè náà dojú ìjà kọ tó ṣèṣe gidigidi ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn kan àwọn dókítà tí wọ́n ń tọ́jú rẹ̀ sì ti sọ pé àwọn oògùn táwọn ń lò fún ṣiṣẹ́ dáadáa ní ìparí ọ̀rọ̀ rẹ̀ alukoro ní àwọn máa tó bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà láti fìdí òótọ́ múlẹ̀ dáadáa Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online tv Jamiu Àbáyọ̀mí ló kà á